táwọn ò lè cope mọ́ o ó làwọn ṣe wá sórí ètò òmùlérò àǹtí mi ò lè cope mọ́ it's getting out of hands èbó lẹ́mọ̀ fọ́ yìí máa ń bọ̀ ká wọn láàánú. ẹ̀kọ́ ni ìgò kíkó ta wá lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìríjẹ. ló ṣẹlẹ̀ ta ló ṣẹ̀yìn. àbí lọ́jọ́ ìṣòro òbí ẹni. bàbá akínní ni wọ́n dákọ̀ ọ̀fọ̀kọ̀ ọmọ wọn wọ́n fi pe ọkọ wọn ní bàbá kínní àbí ọkọ mi. àwọn ah, nínú ó ti múlé ayé súnmi débi pé bí mo ṣe lọ́ọ̀vẹ̀ àǹtí bí mo ṣe lọ́ọ̀vẹ̀ èèyàn kan ẹ́ èrò gbọ́dọ̀ rin ọkọ mi lẹ́gbẹ̀ẹ́ mi o èèyàn kan ò gbọ́dọ̀ ẹ́ wọ́n mọ̀ mí àwọn fámìlì mi gan mọ̀ mí wọ́n mọ̀ pé wọ́n bá mi fọkọ mi ṣeré yẹ́sì kí ló wá dé ta ló fẹ́ wá báyìí fi ṣeré báyìí. Ah, ṣé mo the way tó ṣe ń treat me? no no no no no no no no no no no no no no no mi ò lè cop mọ́ mo kàwé òun náà kàwé but mo decide láti máa gbé mi lè máa ṣe jákájáká jákájáká yẹn bá lè mójú ráyè mójú tọ́mọ ń ṣe ṣáṣáṣáṣá ṣe gate mo ń ṣe business mo dẹ̀ wá òkè ẹ mọ́lẹ́mi náà rí pé wà òkè ẹni abálójú àgbòjó kúrú tí ń ga tí ń pa kurukú mọ́lù ó ti kú òní sára lè àbára òní. ẹ̀dùn wò ẹ̀yà yìí gan. but ẹ the way to ṣe ń mí tí ẹ mọ bó ṣe ń behave bó ṣe ń behave yẹn bó náà ṣe ń behave mà. ìrìnwé ìgbéyàwó ọdún mẹ́sàn-án tẹ́ wálẹ̀ mọ́ bọ́kọ yìí ṣe ń behave báwo náà ṣe ń behave ṣó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni behaviours wọn yẹn ṣọ́ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni attitude wọn yẹn ṣọ́ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀jẹ̀ ń gbọ́ náà kò rí lè ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bet tí gbogbo ìgbà tá à ń cut tá a wà lójú ọ̀nà yẹn mi ò count ẹ̀ mi ò really count ẹ̀ ṣe understand mi ì tí ì understand ma mi ò really count ẹ̀ because mo máa ń sọ fún pé ah, kí ni gbogbo àwọn slang tó máa ń sọ yìí ah, oh, inú òkò ń ṣẹnu gbà tó ń ṣe literate mo ní point of correction àwọn literate gan-an ya bàbá mi alẹ́ mi ń wá kàwé mo ka rẹ́kọ́ náà Òkúnlọ́lá <laughs> Àbẹ̀gbé. a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ ìyàwó wẹ́jọ bí ẹ. a ní mo lè mọ kàwé o ṣùgbọ́n mo ka rẹ́kọ́ náà. ìyàwó ò lè ṣe yẹn ẹ mọ̀ bẹ̀nu àtẹ́lẹ̀ àwọn tí ọkà wí pé bóyá gbàgbé literate ni mo wá sọ̀rọ̀ asada ni mo hùwà mi ìfẹ́ mi ìgbà yẹn ẹ kò jẹ wọn ni òkè sọrí mà. ipò kíkó ta wà lọ́jọ́ jíjẹ. ẹni sọ mo ti máa wá ń sọ fún ní àtìgbà yẹn pé ah, náà èèyàn ò kàwé náà ó pa àwọn slangs tó máa ń sọ yìí kò no no no no kò wọ́ ọ̀tẹ̀ mo ní látìgbà tẹ́ ẹ ti ń cut wọ́n ti máa ń sọ àwọn àwọn èdè wo náà máa ń sọ lẹ́nu ẹ ṣe gan bí kákan máa kàn kákan máa kàn gist kó máa ah, àbó ya ni àbó ya ni ṣó ya ni àbó òṣì ni àbó òṣì ni sórí ẹ ah, mo nígbà tẹ́ ẹ ti ń court ah, kí lẹ wá máa bá débi àbó òya àbó òṣì no akànlẹ̀ṣẹ́ gate kéèyàn kàn máa bá rẹ̀ yẹn dáwọ́ àpàdà pàrà kéèyàn bá ṣe mọ̀ yín wá mo ní ẹ So normal now. nọ́mà náà kàn lè máa di kúnkúnkúnkúnkún dúnkún síra èèyàn náà àwọn a máa sọ fún yín pé àbò òṣì àbò òya kí ni tí ẹ máa fà débi àbò òṣì àbò òṣì ni àbò òya ni àbò orí ẹ o bí mi sáyé. ṣé ẹ má bínú o ṣé lórí fóònù wọn ti máa ń ṣe àbò òsì àbò òya àbí tẹ́ ẹ bá wá wọn lọ wọ́n ní bí àwọn wà lọ bó bá wà wọn náà wá bó sorí fóònù wọ́n ní àwọn dẹ̀ máa ń sọ fún pé náà mi ò wọ èmi ò láìkí gbogbo àwọn slang tó máa ń sọ ìjèrè èwo làbó ṣí èwo làbó ya káwọn àṣebẹ̀yàn ṣáà láwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ èèyàn náà tẹ̀yàn rí báwọn boyfriend wọn ṣe ń ṣe sí wọn wáyé tó ṣiṣẹ́ máa àwọn dirty language ló máa ń sọ náà no no no no kí ni gbogbo eléyìí a ní kí ni èwo ni dirty language ẹ̀ ṣó ò ṣí ni ṣó ò ya ni. <laughs> ẹ̀ mo ní báyà yìí náà máa ń ṣí bí òun ṣì ó ṣe pé mo máa <laughs> wà tẹ́tọ́ ni wọ́n sọ pé ṣáà ṣì ní ṣáà ìyá ni ni ọlọ́jà mi rè pé ẹ̀yin náà máa ń ṣí ẹ sì máa ń ya àǹtí ẹ tí mo bó ṣe ń dùn mí tó mo ní èmi ọ̀pá yín lẹ́rìn ni ẹ lè bẹ́kún wá ẹ bẹ́kún lọ bì ó ṣe wọ̀ mo lè aago mẹ́fà rékọjá àṣẹjú mẹ́rin èyí kan ní fresh one zero five point nine ilé orin challenge nílùú Ìbàdàn. ọrùn àyà orí. ṣé ẹ ṣáà ń tẹ̀lé mi dáadáa ẹ máa follow mi correct o pàṣẹ pàṣẹ follow kan ní Fresh FM pàṣẹ pàṣẹ. mo ní òkè abó ṣí abó ya abó ṣí abó abó abó abó ah. lẹ́nu ẹ̀ náà lẹ ṣe wedding òkè. Okay? ṣé lásìkò tí wọ́n bá ń ṣàbò ṣe àbòyá ṣé wọ́n máa ń rẹ́rìn-ín wí ni <laughs> àbí wọ́n lejú àǹtí ó máa dàbí pé ó máa dàbí pé ó ti mú nǹkan ní táìmù tó bá ń sọ̀rọ̀ yẹn ni bọ́ láti lórí fóònù yẹn àǹtí ẹ máa mọ̀ pé ẹni tó bó ṣe ń sọ̀rọ̀ yẹn tó bá jẹ́ torí fóònù ni tí ò ṣe pa ríra face to face báyìí ẹ máa ti mọ̀ yìí pé tí n bá wà lẹ́gbẹ̀ẹ́ gan pakurukú mọ́ mi ní Eh, ẹ sì wá pè wọ́n jókòó pé à ṣé bá ṣe máa wá bá lọ nìyí ewó la bó ṣí ewó la bó ya kí ni ká má ti sọ̀rọ̀ kó má gbé fún mi kó má gbé fún mi ṣé ẹ ti pè wọ́n ní tùbí ìnùbí bẹ́ẹ̀ rí ṣé ẹ ti bí wọ́n pé ẹ n ò dẹ̀ jọ táwọn tó máa ń sọ wípé ṣe bó ráwọn àwọn boyfriend bó rí boyfriend lágbájá ṣé òun gbọ́ gbogbo yẹn lẹ́nu ẹ̀ ẹ bó rí boyfriend tàmẹ̀dò ṣé òun gbọ́ gbogbo yẹn lẹ́nu ẹ̀ ṣé wọ́n àdẹ̀ kàwé tó wa ẹ̀múlẹ̀ tí máa ń sọ bẹ́ẹ̀ ní ìtùbí ìnùbí ah àǹtí wọ́n ti ò ń ṣe bébì mo jẹ́ kó mọ̀ pé mi ò láìkẹ̀ ké. ọ̀rọ̀ kan ní. all right lẹ́nu ẹ̀ náà lẹ wá ṣe wedding bẹ́ẹ̀ ni mà pé nílé wa wọ́n máa ń sọ pé àwọn ò fẹ́ rí boyfriend méjì bàbá mi máa ń sọ wípé téèyàn bá ti lè mọ́kọ wálé o ti mọ́kọ wálé nìyẹn so mi ò ní choice. okay. àní ní. ẹ ṣàwá kúkú fomilo fomilo pé ẹ ní choice o wọ́n ti ní ẹ mọ̀ mẹ́lòmíì wálé o àbòsí àbòya àbòsúnú àbòya àbòsí àbórí ẹ àbórí ẹ àbórí ẹ. ẹ wá fi ṣe wedding ní ọdún mẹ́sàn-án sẹ́yìn bẹ́ẹ̀ ni màá. kí ló wá tún ṣẹlẹ̀. ẹ tún tó tún nǹkan míì tó ń wà tí tó ń jáde lẹ́yìn àbòsí àbòya ló gbé yín wá ní lẹ́fọ̀ wá ní is getting out of hand. a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ yàwó wẹ́dọ̀. ẹ wò ó mà ojoojúmọ́ ló wá ń peléke sí i débi wípé àtẹ̀mí àtàwọn ọmọ kò ní slang méjì tó máa ma fọ̀ fún wa bí èpè bí èpè àtàwọn ọmọ ẹ̀rù àwọn máa bá wọn mọ́ àwọn ọmọ ètò fi yẹ káwọn ọmọ máa yọ̀ mọ́ bàbá wọn tó bá lọ láàárọ̀ tó bá dé lálẹ́ kínú àwọn ọmọ dùn wọn máa pa ṣọ́múṣọ́mú ni wọn máa fẹ́ lè kó síkùn mi padà ẹ dáàdì ti dé dáàdì ti dé dáàdì ti dé mọ́ mi pé àwọn ah, ẹ mo ló dáa kí ọmọ níbẹ̀rù bàbá ẹ̀ náà ṣe mọ̀ pàwọ̀ obìnrin ọmọ máa fara rò wá ju àwọn bàbá lọ bàbá ọ̀ráyè wá ní kí kankan ọmọ tẹ̀lé kó mọ̀ lè wà friendly sáwọn ọmọ kó ti kí gbènìjì ní mú àwọn ọmọ débi pé ìmí àní mi ìjẹ́ mọ́ dáàdì ti dé ẹjẹ́ lọ sùn ah mo ní ah ẹ bóyá ọmọ tó náà ń gbọ̀ngbọ̀n yorùbá àwọn bóyá náà mọ̀ pé òun ṣàyèdá tí dáàdì òun ó bínú ah no bó ṣe ń ṣe sí mi ni ó ti wá di pé ó ti ń fún àwọn ọmọ yẹn ní trauma ok ok ok ó ti ń yé mi. then bó ṣe ń ṣe sáwọn ọmọ yẹn náà now kò wá sí nǹkan míì àbórí ẹ ti wá ṣe kinní kan àbí orí ẹ ti wá ṣe kinní kan àbí kinní kan ti wá ṣe kinní kan ma it's like we need to call it a day èèbó tẹ́ ẹ̀ máa ń fọ́ ẹ̀ máa lágbára jẹ mí lọ. ìyá tó bí mi sáyé. mo bá ní ẹ̀ṣẹ̀ sùúrù mà ẹ̀ ń parọ́ mọ́ wọn ni tẹ́ ẹ ní akadúrú ìwé òun irọ́ yóò ní táyì náà ṣe ṣáà lè fún mi ní nọ́mbà wọn àmì náà mo lè fún yín wọ́n bá fún mi ẹ bọ̀ tí báwo lẹ ṣe máa gbé kalẹ̀ tí òfin sọ pé mo wá sí Fresh FM ẹjọ́ ń wá ẹ̀ má wò rí ẹ̀yẹn má wò rí ẹ̀yẹn ọlọ́run gbà lọ́wọ́ ẹni tí ń sọ ni tá a mọ̀ kí <laughs> ọlọ́run má jẹ́ kí ayé ó mú wa èmi á gẹ̀ẹ́tì wọn ń sìn màá gẹ̀ẹ́tì wọn gbogbo ọ̀rọ̀ tẹ́ pa yẹn mo máa gẹ̀ẹ́tì wọn sìn. lọ́kọ̀jọ́ òru. ẹ bá mú nọ́mbà wọ́n bá di tololo tololo tololo mo fi sí spíkà mo wà lẹ́gbẹ̀ẹ́ àǹtí nígbà wọ́n pé àwọn kúkú wá bá mi bí mi hello sir ẹ káàsán sir ṣàlàáfíà lẹ wà sir ẹ pẹ̀lẹ́ sir ṣẹtimẹ́ni tó ń bá yín sọ̀rọ̀ sir wọ́n ní àwọn ò tí ì mọ̀ o àbí dádì lágbájá kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ẹ wọ́n láwọn náà ni ẹ pẹ̀lẹ́ sir ẹ mo ti mo máa ń bá madam Raja. ní ọjà wọn bí báyìí báyìí mo dẹ̀ ti pè wọ́n ní àná pé kán tètè dé pé mo ń travel bọ̀ ni o pé màá dẹ̀ ti ṣátà mọ́tò lọ́wọ́ ẹ̀dẹ̀mọ̀ bí ìgbà téèyàn bá rẹ́ǹtì kẹ̀kẹ́ ni pé èèyàn ṣátà mọ́tò ìyẹn ló máa wo aago mo dẹ̀ ti wá dé ṣọ́ọ̀pù ńsìn mi ò bá wọn mo dẹ̀ ti wá pe nọ́mbà wọn pe nọ́mbà wọn kò wá lọ ìkan lára àwọn kọ́líìgì wọn ní ṣọ́ọ̀bù náà wá fún mi ní nọ́mbà pé àwọn mọ̀ yín pé wọ́n á máa fi nọ́mbà àwọn pè yín pé yìí màdàmú fi nọ́mbà tàwọn pè yín gbà míì tí wọ́n bá fẹ́ pè yín ni mo ṣe wá náà ṣe wá fún mi ní nọ́mbà yín pé ṣẹlẹ̀ náà wà kẹ́ bá mi tètè sọ fún wọn pé kọ́sítọ́mù àwọn tó máa ń wá láti eh, Oǹdó mi ò mọ bí olórí burúkú ẹ̀ mi ò mọ bí tó <laughs> àbí à pé mo sọ̀rọ̀. rántí gbogbo àwọn obìnrin. àbí à pé mo sọ̀rọ̀ ní tiẹ̀ mọ́ tí mo wù gan ẹ wo ẹ bẹ́yà kẹ jàǹbó mi èmi ò mọbi tó lórí èmi ò mọbi tí èmi wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kí ìyàwó wọn náà ń kí náà ń kí bó ṣe máa ń kí tíyàwó ń sọ wọ́n bá mo ní ẹ ṣe sùúrù sa ẹ no no no no ẹ wà ṣe nǹkan tó ń tà ṣẹlómi ò ta ni èmi ò. tó ṣe kókó sí kọ́mọ̀dà ẹ ṣe àdúgbò. ẹni tó fún yín ní nọ́mbà mi ṣé mi àti ẹ̀ lájọ́ ń tajà ló fi ṣé mi àti ìyàwó mi lájọ́ ń tajà kan náà lómi ẹ̀rọ àwọn ò pé ìyàwó àwọn ṣé mi àtọ́ lórí kiri kan rẹ̀ lájọ́ ń tajà ẹ̀ tì mọ̀ tí ó wù láàrin <laughs> náà ṣe fún yín ní nọ́mbà mi wípé ẹ pè mí náà sá excuse me sá bẹ́ẹ̀ yẹn kọ́ sá ẹ má bínú sá ẹ ṣe mọ̀ wọ́n máa ń ṣáájú ara wọn ẹni yẹn náà ṣáájú pé kí n má fi owó wọn sí àmọ́ so mo ti tiẹ̀ ti transfer owó kí nǹkan wàá kó ọjà ìpínra ó kàn pa fóònù mọ́ mi létí ni. ìyàwó lè kọ́ ni ipò kí ló ga wá. tó bá gbẹ́rìn kàkàkà ó máa yẹn dẹ̀ ń sunkún èmi ń rẹ́rìn torí <laughs> yóò ti di season film mẹ́mi lọ́wọ́ ó máa yẹ kàn sunkún èmi rẹ́rìn. mo ní àǹtí ẹ̀ ń sunkún ní ẹni ah, àṣẹ bí mo dẹ̀ ti confam mo ń sìn mo ní. Ah. ẹ ti kẹ yìí sí ẹkún kọ́ ló kàn. wọ́n ṣàwọn àwa parọ́ mọ́ ni àwọn ò lè parọ́ mọ́ ọkọ àwọn láyé láyé láyé kí làwọn fẹ́ gbà nínú káwọn parọ́ mọ́ ẹ báwọn làwọn ti ń bá yí fún nine years àwọn ò lè cope mọ́ ni so kì í ṣe pé kí làwọn fẹ́ kí ni mo fẹ́ achieve nínú kí n parọ́ mọ́ so ṣé bẹ́ẹ̀ dẹ̀ ti confirm sí mi mo confirm mo confirm. ìyá mi o ìyá mi o. à ń sọ lọ́wọ́ máa yẹn kàn tuntun mi pè ní ẹ̀bọ̀n kan pa fóònù mọ́ mi létí lẹ́ẹ̀kan bó ṣe pa àwọn náà tó ti pé ẹ dálé ẹ dálé ẹ dálé ẹ ẹ ẹ lóò madam ẹ má bínú pé mo pa fóònù mọ́ yín létí àmọ́ ní rárá sà olórí olórí olórí irin olórí ọlọ́run rẹ̀ yẹn alápá ẹlẹ́sẹ̀ rẹ̀ yẹn tí kì bá ṣe pé olórí sà ẹ má bẹ́ẹ̀ bá pa fóònù mọ́ mi létí mi ò bínú gbà tó jẹ́ pé mo rí i pé ló ń bí yín ni mi ìbínú sà so ẹ má pe nọ́mbà mi mọ́ tẹ́ bá ti ẹ try láti dúró dé tẹ́ ẹ bá dẹ̀ rí ẹ máa bá ti yín lọ ẹ èmi ti wá sanwó o mo ti sanwó sínú àkáǹtì ẹ ẹ ṣá má pè mí mọ́ àmọ́ adé lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ ta lẹni tó fún yín ní nọ́mbà mi gan ní ṣọ́ọ̀bù ẹ̀ ẹ má wọrí sà dáàdi ẹ má wọrí sà ẹ má gbàtà tí ní kí n má pè yín mọ́ mo wà lẹ́gbẹ̀ẹ́ ni tó fún mi ní nọ́mbà yín náà gan ní ṣọ́ọ̀bù wọn báyìí so ẹni yẹn náà gan dẹ̀ ti ń rí bẹ́ẹ̀ ṣe ń bínú so wọn àwùlẹ̀ lè fi nọ́mbà yín síta fún anybody mọ́ tán bá rí ti ìyàwó yín so ẹ má bọ̀dà láti mọ ẹni yẹn sir god bless you sir thank you sir uh, thank you sir all right sir bye bye sir <laughs> a bá pa fóònù. ìyẹn ni a máa fi pé gan ni a fi jí ìròyìn òtá mojúbà ìyẹn ni a fi máa wí pé ìròyìn òtá mojúbà àfa sọ̀rọ̀ òjòkù ó ní ọlọ́run ṣẹ̀rí mi ọ̀rọ̀ o ẹ̀yin mọ̀lẹ́bí múlẹ́rọ́ ẹ̀yin alátúnṣe ẹ̀yin aláàtò gbogbo tìbí agbálagbọ́ tìbí tá a gbọ́ tá a rí yóò pele mọ́ tàbí òrùlé mi tún lè burú jù báyìí lọ dádì náà ṣe ń ṣe lọ́ọ̀dẹ̀ ire àbí ọkùnrin tí bá ń ṣe báyìí kí ni ká ti pè ó. kò yẹ kó pọ̀ síbi kan. mọ́mì àbẹ́yìn náà ń larú ẹ̀ kọjá pẹ̀lú dádì tọ̀dọ̀ tìyín. tiwa. ọbẹ̀ mi náà wà o tó ṣe pọ́n náà wọ́n fàpèrè tẹ̀dí ni wọ́n mọ̀ ọ́ tu bí ejò lọ́rọ̀ búkú búkú ọmọ bọ́ta lẹ́nu wọn sọ́kọ wọn. bí ọba ayọ̀ lọ́tà yìí nìyẹn ni zero eight zero àpíà. 3232 1059 080 3232 1059 àmọ́ ẹ jẹ́ àpolówó ọjà náà mo mọ̀ pé ẹ ti múra alẹ̀ láti mọ̀ pé ẹ ṣeun. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwọn. ẹ wò ó àfi ká wá nǹkan ṣe sọ́dọ̀ àwọn nǹkan tó ń gbówó lórí yìí o. lákọ̀ọ́kọ́ a máa dín owó tá à ń san fáwọn ìkànnì mọ́ọ̀máwòrán kù. ẹ̀rọ amúnáwá tá à ń tàn fún wákàtí mẹ́rin tẹ́lẹ̀ á di wákàtí méje báyìí àwọn kò ṣe mario lójoojúmọ́ three crowns milk láti. rárá o ẹ má dé bẹ́ẹ̀ rárá torí kẹ́nẹ̀. iṣẹ́ ńlá ni màmá ń ṣe àti pé three crowns milk máa ń ṣara àwọn màmá lóore kí wọ́n lè máa ṣàtìlẹ́yìn fẹ́ bí wa. ìṣúra aláìlẹ́gbẹ́ làwọn màmá torí náà jẹ́ kí màmá mọ rírì ìṣúra tí wọ́n jẹ́ pẹ̀lú three crowns milk oníwọ̀nba ọ̀rá. ó dáa láti ìsinsìnyí lọ a ti sọ agolo mílíkì three crowns mẹ́ta lọ́sẹ̀ dé mẹ́fà báyìí. <laughs> three crowns milk ìlera àwọn màmá ayọ̀ ẹbí. from Lafarge. Please sign here. Uh, what are you peeping at? I'm looking to see if I have a delivery. <laughs> have you checked inside the bags of Lafarge cement you took delivery of? Inside the bag? Yes. Lafarge is rewarding loyal customers in the Lafarge Buy and Win promo. It's happening from the 10th of April to the 15th of May 2023. See, when you buy any Lafarge cement, if you find a Lafarge scratch card inside the bag, scratch the card. If you find airtime, you can recharge instantly. But if you find any other gift, call the phone number on the card and the gift will be delivered to you. You stand a chance to win microwaves, water dispensers, fans, bags of rice, cartons of noodles, airtimes, and lots more in the Lafarge Buy and Win promo. See posters for more details. Terms and conditions apply. Lafarge, building progress. Hi guys, I'm sure you've heard about the Indomie Bruhaha. Well, I have the lowdown and correct information for you. It's much ado about nothing. The first thing I have to tell you is do not swallow everything you come across online check and cross check everything before you share. You just might be spreading fake news or causing misinformation without knowing it, so be careful. Right, so here's the gist. Some variants of Indomie noodles produced in Malaysia and Taiwan was found to contain a substance called ethylene oxide, which is believed to be carcinogenic. Consequently, the Malaysian Ministry of Health has mandated that the variant of noodle in question be held and tested for safety before being released for consumption by Malaysian or Taiwanese consumers. This happened in faraway Malaysia and Taiwan. Now, NAFTAC, reading this news, decided to be proactive and check to ensure no Indomie produced in Nigeria contains this ethylene oxide. NAFDAC has not found anything wrong with our Nigerian Indomie. NAFDAC is being proactive as it should. Now, here are three things we should consider. 1. The Indomie in question is not the Nigerian Indomie. It is Indomie produced in Malaysia and Taiwan and for Malaysian and Taiwanese market only. That Indomie is not in Nigeria. The particular indomie found to contain the ethylene oxide is called special chicken flavor. There is no indomie in Nigeria called special chicken flavor, so Nigerian indomie is safe. 2. That Malaysian and Taiwan indomie cannot get into Nigeria. That is because the federal government has banned the importation of instant noodles, not Indomie, into Nigeria for over 15 years. So, any noodles you see in Nigeria is made in Nigeria. The reason the government banned noodles importation into Nigeria is not because of any health hazard, it is because the government wanted to create jobs for Nigerians and protect the local economy. That is the reason why instant noodles importation is banned in Nigeria. And finally, the company that produces Indomie in Nigeria is called Dufil Prima Foods. From what we have heard about the company, it is a company that takes health quality seriously. It has never failed a NAFDAC or SON, that is a Standards Organization of Nigeria test, for as far as we know. The Nigerian Indomie is consumed by millions of people and has never been known to cause any health hazard. The standards of Indomie production in Nigeria is extremely high. So, guys, that's the fact of the matter. It is not the Nigerian Indomie that was found to contain the substance, so oh. until NAVDAC says otherwise, our Niger Indomie is super safe. No cause for alarm. ìfẹ́ tí kò lábàwọ́n ni ìfẹ́ ìyá jẹ́ bẹ́ẹ̀ kò sí ohun tó dùn tó bíi indomie alájẹpọnu lákànlọ́ nítorí náà fi ìfẹ́ hàn pẹ̀lú indomie. easy multi-use detergent and so easy premium plus They take make your wash so easy and the scent dey pleasant. So easy kids and babies detergent also day wey gentle for baby cloth. so easy. An easy wash for an easy clean. You're listening to 105.9 Fresh FM. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú olúwa ló lè tó. hello. káàbọ̀. ẹ káàárọ̀ òkè lọ́lá ẹ káàárọ̀. ẹ káàárọ̀ kọ́mrẹ́dárì àjàyí. a kò ojúmọ́ o. ojúmọ́ aláyọ̀ mm. báńkì ọ̀rọ̀ rẹ̀ bu world wide alájí dáadáa o báńkì wọn àti màá kọ́ béèrè béèrè pin pé ṣé ọkọ arábìnrin yẹn na arábìnrin yẹn. Ah, a sọ̀rọ̀ débi nínà a sọ̀rọ̀ débi wọ́n sọ̀rọ̀ débi wọ́n fẹ̀sùn nínà kàn wọ́n. ok tábìkù bá máa nà wọ́n tábìkì nà wọ́n so mi rò pé ó dà pé àwọn ọ̀rẹ́ tí ọkọ ń bá rìn so ó dà pé wọ́n sábà máa ń sọ àwọn láńgòjì yẹn tó dáàfún ló àwọn èdè yẹn ló fà tí èmi ló pọ́kọ́ fi ń sọ tó ń sọ yẹn tó èmi kàn wò pé màá kọ́ bẹ̀ arábìnrin kó ní sùúrù kó ní sùúrù gbàdó ti dá tó ti bá ọ̀nà nínà tó ti tẹ́lẹ̀ lápẹ́ lómìn bó ṣe ń ṣe yẹn yóò mọ nà bí kò mọ fọ́gùn mọ ní kíní kan tó ti ṣìyẹn bẹ̀ tó màá rọ arábìnrin kó ní sùúrù á láti pe ọkùnrin yìí náà tó àwọn nǹkan bá ló ń bíyàwó ẹ̀ nu tó òun ò ká sí ló ṣe yé mi o arábìnrin ọkọ arákùnrin yóò ká ó ti di ó ti di gbàmẹ́jẹ wọn tọ́tọ́ bá pa àpòlì tó bá dá wọn lẹ́kọ̀ọ́ tó ń wọn síra kí bá báyìí wọn bí ìyàwó ẹ̀ nù o mọ̀ sọ àwọn ọ̀rọ̀ báyìí mọ̀ òun kí ó pọ̀ ká kò yé padà. Comrade Ajayi. yes ma. èmi tiẹ̀ béèrè béèrè kan lọ́wọ́ àǹtí yẹn torí àyíká mọ́ fọlọ́mọ ọlọ́run ṣoore mẹ́ta fún wọn. Mm-hmm. mo wá bi wọ́n lérè wípé esma ẹ bá ṣàṣì ṣe sùúrù díẹ̀ sí o mo ní ṣé tí àsìkò tí ẹ bá wà ní inú ẹ̀mí tẹ ń bẹ́ẹ̀ yé mi tẹ bá ń jẹun ẹ̀mí lọ́wọ́ tẹ ń jẹun mo ní ṣé a máa tún irú èdè báǹkì yìí ṣé a máa fi irú òkè báǹkì yìí nínú ah. àsìkò tí ó ṣe wípé wọn ní ah. kò rí ni ṣe pé with love náà jùjùjù nìkan yẹn gan náà máa ń wáyé pé kò ṣe pé kò ń ṣe pé with love ló máa ń wáyé pé with jẹ́ ń ṣe ṣàjẹ́ ń ṣe ṣàjẹ́ ṣàjẹ́ ó dùn kò dùn bẹ́ẹ̀ n ṣá mú ó tutù lẹ́nu kò tutù lẹ́nu bẹ́ẹ̀ n ṣá jẹ mú bẹ́ẹ̀. wọ́n ní bẹ́ẹ̀ ló ń wáyé tí ọmọ yẹn sì fi wádìí pé ọlọ́run fàṣẹ sí i. so arákùnrin yẹn ògùn tó ṣe á sì dábàjọ sọ̀rọ̀ gan kẹ́ ẹ jọ sọ̀rọ̀ tó rí yín o tó rí mọ́mí jí o tó rí òkèlè ọlá o arákùnrin ayé padà tòkàn tó ti dáko lílo tẹ̀gàn kọ̀ọ̀ṣẹ̀ tó le jù ní pé kọ́mọ nàyàwó kọ́mọ sa ọmọ ẹlẹ́ṣẹ̀ kọ́mọ bàtú bá ti fi yẹn bẹ́ẹ̀ nǹkan kékeré ni ọlọ́run múlẹ́rú ọlọ́run wà lọ́wọ́ lágbó ọlọ́run. ó dà ó dà ó dà ó dà ẹ ṣeun hello hello ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o. àyà igun ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o ta ni o. àyà jẹgẹdẹ láti jẹ gbogbo. ọlọ́mọdé lérú àyà gbogbo náà àyà igwe náà àyà igwe ẹ̀yin lẹ́ẹ̀fẹ̀ igwe ẹ̀yin lẹ́ẹ̀fẹ̀ igwe If ma ọkọ tí yín náà máa wá fà yín bọ́ta lábẹ́ rẹ̀ ah, máa fà yín lé eh, igwe lọ́wọ́. òdìjé ìwọ̀ fún yín lórúkọ jésù. ẹ pẹ̀lẹ́ yes ma ọ̀rọ̀ tí ẹni ká dá sí ọmọ ìta ní bọ́bá. ah chai ooo ẹ tó mi pè ẹ tó mi pè ẹ tó mi pè ẹ má rò pé mò ń bínú. <laughs> hello. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o orúkọ mi ni ọlájídé láti jẹ̀gbẹ́gbó. nǹkan tó ní kọ̀ọ̀fẹ́ sọ ni wípé sẹ́rí obìnrin yẹn fúnra rẹ̀ hmm. òun náà máa ní ìwà kan tí ó wù tí ó wù tó tó bá tẹ ẹkùn yẹn náà dà ó máa sọ ọkọ tó ń ṣẹlẹ̀ fún yín ṣé ẹ ń gbọ́ ẹgbẹ́ yìí tẹ́ mú wá ní ìjẹ́jọ́ tó ní ọkọ òun ṣe gba ọkọ òun ṣe pèlò kẹ́dẹ̀ bá ọkọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ìyàwó ẹ̀gbọ́n ọ̀pọ̀tọ̀ọ̀kọ̀ sọ̀rọ̀ so ó máa ní nǹkan tí obìnrin yẹn ń ṣe ló fà tọkùnrin kò ṣàkíyàn lọ́gẹ́rẹ́ bí ẹni tó kọ́ pèsè sọ so ó máa ní nǹkan kan tẹ́ bá bá ọkùnrin sọ ní títí ní ètò ìdù ó máa ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà èmi ò kí ń fẹ́ kó dàbí pé a mọ̀ gbèlẹ́yìn a fún bí tàbí gbèlẹ́yìn bí fún wa tàbí tí a mọ̀ wá sọ̀pọ̀tì ntí ò da nǹkan tí ò da bad character or attitude ká wá máa sọ̀pọ̀tẹ̀ hmm. nínú dídá ìwà tá a bá ń dá sí ọ̀rọ̀ ìdílé onídìílé ṣẹ́rí wípé ńgbà tí arábìnrin yìí ṣe àlàyé ó fi yé wa wípé káwọn tó wọlé rárá kóun tó fẹ́ kóun tó di pé òun wọlé ẹ̀ rárá ni ó dẹ̀ ní látìgbà yẹn náà ló ń ti ń pé ah, ṣé bẹ́ẹ̀ ni lágbájá ń ṣe ṣé bẹ́ẹ̀ ni tàmẹ̀dó ń ṣe now tó tún fi di pé tó wọlé ìgbéyàwó ọdún kẹsàn-án ọ̀dà tó bá wọn tiẹ̀ wá bó ti wá wulẹ̀ ó tiẹ̀ rí wọn pé obìnrin yẹn náà ní ti ń ṣe tí ò dáa náà ni èmi rò pé káníkì ṣe tó ti wà nínú ẹ̀jẹ̀ máa ń yìí èmi àjòjì tí mo dọ́gbọ́n ṣiṣẹ́ ìwádìí lábẹ́nú tí ò sì mọ̀dọ̀ ẹni tíyàwó ẹ̀ wà ní táìmù tí mo pè é tó bá ṣe wípé yóò tiẹ̀ tí kò sí bí irú tíyàwó ọba àmà ṣe láti ayé courtship tí wọ́n ti ń fẹ́ra wọn láfẹ̀sọ́nà tán fi wá di pé ìrìn àjò ẹ farabalẹ̀ tí wedding wọn fi pé ọdún mẹ́sàn-án now tẹ́mi tí mo tún wá pera mi ní kọ́sítọ́mà àyàwó tí mo tún fi wá pè é tó tún fi ń bọ́ tí ń bọ́ tí ń bọ́ rigidirigidi bẹ́yẹn wọ́n kí ni ìyàwó gan ọba àti ẹ̀wà ṣe sa o ṣé tó bá jẹ́ pẹ́yìn náà ni tíyàwó yín ṣẹ̀yìn lẹ́sẹ̀ kan irú òkì tẹ́ mọ̀ fi kì í tẹ́ mọ̀ fi kì í tẹ́ mọ̀ fi kì í nìyẹn ìtumọ̀ ẹ̀ nìyẹn ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé àdúpẹ́. hello hello hello. sọ́ọ́líù olúgbélé láti sẹ́yìn. mo ń gbọ́ òjè. náà máa mú yín tẹ̀síwájú. àmín. ṣe rí ọ̀rọ̀ gbéyàwó láàrin ara wa èyí tá a máa má lè jì o. yes sir ní arágbára wa ò bá ti ní tá a bá ti bẹ̀rẹ̀ tá a bá ti mọ̀ pé ara mi ò ní gbà nkẹ́kẹ́ nìyí ń ṣe ká fọ́ra wa ó má di wàhálà sí wa lọ́rùn ẹ̀rí pé nǹkan yìí ó ti wà nínú ẹ̀jẹ̀ arákùnrin yẹn ni o hmm. ohun tí ó sì dáa ni èpè àtọ̀rọ̀ tí ò dáa ìwà tí ò dáa ni ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ kan ẹ fún mi bẹ́yẹn bá ṣépè kan èèyàn mẹ́ta ni ó forí kó ń bẹ̀ o. ẹ àti rí. alákọ̀ọ́kọ́ ni ó ṣépè ó gbà ń bẹ́ẹ̀ ẹni afẹ́tò kan gbà ń bẹ ah. ẹni tí ń kọjá lọ tó fojú gbọ́ òun ní òpin bẹ́ẹ̀ o. ẹ ti rí. ẹni tí ń kọjá lọ tó fojú gbọ́ òun ní òpin bẹ́ẹ̀ o. ẹ ẹ ṣe ti ń gbọ́ o ẹ̀yin tẹ́ ẹ máa dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn elépè. ẹ̀yin tẹ́ ẹ máa ah. ṣe pé. àtẹ̀yin tẹ́ ń ṣe pé. àtẹ̀yin tẹ́ ń ṣe pé tẹ́ ẹ máa sọ̀rọ̀ tí ò dáa. àtẹ̀yin tí a ṣe pé fún. nǹkan búkú. kùránì ò sọ pé ká máa ṣe fúnra wa. bẹ́ẹ̀ ni báíbù ní ò sọ pé ká máa ṣépè fúnra wa. Hmm. Hmm. ẹ wo oníṣòwò àwọn ọmọ táwọn ọmọ bá ṣe rí wọn máa sá lọ wọn ò hmm. ní bá ṣeré látàrí torí àwọn ọ̀rọ̀ tí ò dáa hmm. ẹ dákun torí ọlọ́run àwa lọ́kọláya ẹ jẹ́ àwọn àmọ̀ nǹkan tá a máa ṣe láàrin ara wa tá a bá ti ń fẹ́ra wa tá a bá ti di pé ìwà tí lágbájá yìí wù ara mi ò nílé ìgbà tí mo bá wọlé ó ń kánukọ́ máa bá tiẹ̀ lọ. wọn wá ní wọn mọ̀mọ́kọ mi ìwálé ńkọ́ wọn ní ah. dádì àwọn sọ pé wọn èèmọ́kọ méjì ìwálé wa ẹ̀dá kan ẹ̀hún tó máa wá fẹ́ kẹ́ sí ni pé ẹ̀dá kan yẹn wá ọkùnrin yẹn rí kẹ́ rí àsọ̀rọ̀ ah, ẹ̀rọ fòfó sẹ́lẹ̀ ẹ̀gbọ́dà lóòótọ́ náà ò ní bílẹ̀ àmọ́ yóò máa yípo díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìwà kàn lọ́la Sunday. ẹ̀dá kan ẹ̀wà alákùnrin ẹ̀wà aláwárí ẹ̀ tọrọ ọ̀tẹnu ẹ̀ náà àmọ́ báyìí owó tíyàwó ọ̀bá wa máa ṣe ẹ̀yìn tí ọmọ tí o sì mọ lóyìn tí ẹ ẹ àmì o. àmì àmì àmì. ẹ káàárọ̀ o. mami mo ní ro. ẹ mà ṣeun ẹ káàárọ̀ sa o. àbáta náà sàrùn láti mọ ní à ṣe rí irú ọkùnrin báyẹn ah. àwọn ń pa àwọn ń paati àwọn ẹlẹ́ran. mi gbà mí. wọ́n máa ń sọ báyẹn. ẹ ẹ àní ẹ bá mi dá padà ẹ sọ pé bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ kọ́ máa bọ́ eh. àwọn kan wà lọkùnrin. you are now talking. àwọn káwọn lọkùnrin wò mọ̀ pé pé àṣà yẹn ò dáa ah. àṣà títẹ́ mọ́ ṣe ní ní àgbègbè ṣọ́ọ̀bù wọn ni kò sì dáa kì í ṣàṣà tó ti tẹ́lẹ̀ mọ́ bóbìnrin sọ nù lé kì í ṣàṣà tó dára mm-hmm. fọkùnrin tó bá mọ̀ mm-hmm. àwọn oṣù kan wà bẹ́ẹ̀ wọ́n wọ́n ti kà kó ìṣe ìṣe wọn ìrònú mm-hmm. fà á. àkànwà bẹ́ẹ̀ lẹ́sọ̀ọ́. ìyá ọkùnrin ẹni kékeré bá wa pè kékeré bá wa bá sọ̀rọ̀. ó dà ó dà ó dà ó dà ẹ ṣeun àdúpẹ́ ẹ má bínú pé mo fẹ́ korojú síbẹ̀ tí ṣàgbékalẹ̀ rẹ̀ gbogbo ẹlẹ́ran kọ́ ni ló ń ṣẹ̀ṣẹ̀ mọ̀ pátá gbogbo onípa àtìkọ́ ló mọ̀ pátá èèyàn gidi alálùbáríkà tí wọ́n kàwé ni gbogbo wọn yẹn náà ẹ ṣe àdúpẹ́ yẹn sàmì ìbínú mi ìbínú mi ìbínú mo ti fọwọ́ ní. hello. hello. hello good morning how are you good morning how are you. why you. hello. why you. How are you? Good morning. How are you tiẹ̀ náà? Eh, eh, Èmi ò gbé ìbò ṣé mo gbé ìbò ni? Gbẹ̀ngà Balógun ló máa jẹ́ o. Ẹ eh, tí n bá dé lu èbò wọn gbé èbò ìlú èbò lè wọ́n wà lójú ogbó èbò bá fẹ́ fẹ́yàwó ẹ kọ́kọ́ máa sọ ìró sí láti ilẹ̀ wa. ok lọ́jà kò ní máa ti pé à ń sọ pé ṣó yí ṣó ṣó gbogbo àwọn èdè èdè tí wọ́n yìí. wọ́n ti yé mi a kú ojúmọ́. ó ti yé yín mm. a kú ojúmọ́ balùwẹ̀ olùgbèjà ni. mo ti mọ̀ ta ni ọ̀mọ́. ọ̀rọ̀ tẹ mú wá láàárọ̀ yìí. bẹ́ẹ̀ mm. ni wọ́n ní òkèèrè ni olójijì ti mú ẹkún sun. àbámọ̀kọ ẹrù ẹ wọ́. nígbà tí arábìnrin yẹn wọ́n ti mọ̀ pé wọ́n ti mọ̀ pé èdè tí ọkùnrin yẹn máa ń pè ní ẹ láti bí ọdún mẹ́sàn-án sẹ́yìn hmm. wàá yẹ kó jẹ wọ́n lójúmọ́. Hmm. èdè tí ò dáa ni o èdè tí ò dáa ni èmi tí mo jẹ́ ọkùnrin tí bá ti pàdé ní tí bá ti sọ fún mi pé aláyé tí bá ti ń pè tó mí ní aláyé àti wọn pé à èrò ẹni yìí kò ṣe ẹni tẹ́mi ń tún mọ́ ń tèmi. Hmm. If you're not supposed to be a gentleman like me, you know what a gentleman ni mi. Ọ jẹ́ ntù kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Mo rántí pé bàbá bàbá bàbá bàbá ṣọ́ọ̀ṣì wa gbà kan, wọ́n ní tó bá fẹ́yàwó, tó bá ti ń sọ pé ẹ̀ka àrọ̀ mà, tó náà sọ pé ẹ̀ka àrọ̀ sà. Ní tó máa mú yín tẹ́ máa fi sọ pé ẹgbẹ́nu yín sọ̀hún, hmm. ó máa le láti sọ lẹ́nu ṣùgbọ́n nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí fẹ́ra yín tẹ́ ti ní kọ́ṣìp tó ti sọ pé oríṣiríṣi èdè tó ti ń à ó máa difficult láti ṣe ìdí ọkùnrin yẹn torí bóyá àdúgbò ibi tó gbé dàgbà I don't want to believe pé bóyá iṣẹ́ téèyàn kan ṣe òun ló jẹ́ kó máa sọ wéèrè ìbéèrè jáde àwọn ẹbí kékeré láì ní nǹkan tẹ́ bá pàdé wọn tó bá tó bá sọ̀rọ̀ míì báyìí mm-hmm. ẹ máa máa wò pé àṣìlè yìí lọ skul ṣá mm-hmm. eh, so irú àwọn èdè ṣe o ṣe o ṣe gbá ṣe o ṣàwo o ṣe àbò ya o kù díẹ̀ káàtó mm. bóyá ẹ àbò ya àbò ṣu àbò ṣe sẹ́mu èyàn kan máa wò pé níbo lẹ́ni yìí ti wá so kò mú ìpínlẹ̀ èèyàn kàwé àbí èèyàn ṣiṣẹ́ kan àbí èèyàn ò ṣe so ibi tí èèyàn bá gbé dàgbà ẹ̀kọ́ táwọn tí èèyàn bá kọ́ ládùúgbò ibi tó bá gbé dàgbà àwọn kan wà tó pé wọ́n máa máa lọ kọ́ ohun kékeré ni pé aláyẹ̀ ìmọ̀ ìwà àṣọrò wa ó fi kọ́ lè mọ̀ pé wọ́n wà ń gbòòrò akọ́lẹ́ lómi fi ṣe ó dẹ̀ ti mọ́ wọn lára so for this reason tá à ń sọ yìí fún gbogbo àwọn èèyàn náà tó ń gbọ́ sí i tá a máa ń sọ àwọn orílẹ̀-èdè ńláńláńláńlá báyìí tí ò yẹ ọmọlúwàbí ní gbòòrò ẹ jẹ́ ká kọ́ṣọ́ ara wa ẹnì kákàdédé máa kọjú sí ìyàwó wa ká máa jíjẹ tó sọ pé àbò ṣe àbò ya ìjọ kan máa nawọ́ sí etí ẹ̀ o hmm. ó máa nawọ́ sí létí hmm. so ó máa nawọ́ sí létí ṣùgbọ́n nígbà tẹ́ bá ní sọ tọkùnrin bá ti sọ fún ìyàwó ẹ pé gbẹmí ẹ sọhùn ìjọ tó máa wá lóun fẹ́ gbẹ ìdí. ẹ mọ̀ wípé tí kì í bá ṣe pé ẹ̀sà Gbẹ́ngà Balógun ẹ mọ̀ wípé tí kì í bá ṣe pé Ọlọ́run ò tí ì jẹ́ kí arábìnrin yìí Ọlọ́run ò tí Ọlọ́run ò tí ì jẹ́ kí arábìnrin yìí ó gún yẹ́ òun ò fẹ́ kí lè dàrú wáyé pé ó ti gún yẹ́ bá ni ńgbà ọkọ bá bi léèrè ìbéèrè ìbéèrè ní dáhùn àbó òṣì onóòpè mi òṣì o àbó oya mi òya o lẹ́yìn mi òṣì àbó ya mi ò ya àbó sí mi ò sí o kí n tí ó tẹ̀lé náà ni ìgbájú ìgbàmú. obìnrin yẹn kan jẹ́ ojóbìnrin alálùbáríkà yìí. tí mò ń sọ náà nìyẹn ọba jẹ́ tí ó. tóun náà bá sọ pé àbó òṣì ni wọ́n ti náwó síra wọn àti nara wọn. tó gbogbo àwọn èdè yẹn jẹ́ bá a bí ọkùnrin yẹn pé ayé òṣì àbó ya àbó òṣì. àbórí ẹ àbórí ẹ àbórí àbó fẹ́ àbó fẹ́. ẹ ẹ ẹ ẹ.

ẹ bá mi kí àti àpé mi ìwé wọn nìkan o àbí àkóṣe díẹ̀. ọ̀rọ̀ àti bí ọ̀gá ẹ̀ẹ́dógún fún ìsọ̀rọ̀ lójú olófòfó ọ̀dàbọ̀. <laughs> ọmọlérò nǹkan tí ọ̀gbẹ́ni Soliu Olúgbulé sọ ní sẹ́yìn mo rántí nǹkan kan nípa rẹ̀. ní àdúgbò tí ó jìnnà síbi tá a wà yìí rárá ni o àdúgbò yẹn ò jìnnà síbi tá a wà yìí rárá ní àdúgbò challenge tá a wà yìí nílé orin yìí agbègbè yẹn ò jìnnà síbi tá a wà yìí rárá ẹbí gbà míì kúkú wà bẹ́yẹn bẹ́ẹ̀ tí ń á wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ní mọ̀pá la jókòó tì yẹn a sì mọ̀ fimú fínlẹ̀ a mọ̀ gbọ́ ntẹ̀ a mọ̀ mú ntẹ̀ a mọ̀ tò mọ́ra wọn. ni mo wá wà ní ibi táwọn wí níjọ náà ń sọ ní tí ìyá kan máa ṣe níbẹ̀ ládùúgbò bẹ̀ ìyá yẹn ń tajà ń bẹ̀. nípa àkàwé tí Mr. Soliu sọ ní o tí mo fẹ́ fi kí wọn lẹ́yìn nípa wípé eh, eh, eh, èpè àbí ọ̀rọ̀ òdì wípé ẹni tí ó sọ yóò pè ń bẹ̀ ẹni tí wọ́n sọ sí wọ́n ní yóò pè ń bẹ̀ ẹni tí ó tọ́ wà ń bẹ̀ tó náà mọ̀gbà tí wọ́n sọ wọ́n ní yóò pè ń bẹ̀ kọ́lọ́ mọ̀jẹ̀ àbá wọn pín ká bá wọn pín pín pín pín pín bí a máa bá wọn ṣàforígbà bí. ìfẹ́lẹ́ ju ojú ń gbogbo lọ. ló fi dàgbé kí ìwọ̀nba ni kéèyàn máa gbàgbé ara ka bí ọba wà máa dúdókò tẹ̀tẹ̀rẹ̀ dúró tẹ̀tẹ̀rẹ̀. àwọn ẹnu ẹni tí ń sọ̀rọ̀ tó ọmọ pé ti ń sọ ọ̀dà má tètè búdè ọkọ̀ kó tètè kálẹ̀ lẹ́gbọ́n tí Mr. Sọ́ọ̀lì wí yẹn. àmọ́ fún pé ẹni tó sẹ́pẹ̀ náà ó pín nú èpè ìyẹn ni mo wá fẹ́ fi kín ọ̀rọ̀ wọn lẹ́yìn ẹ̀rí wọ́n ní ìyá yìí táwọn wí yìí wọ́n ní tóun àtẹnìkan bá jọ da nǹkan kan pọ̀ wọ́n lè pè ní o èpè ní ọmọṣẹ́ o èpè ní ọmọṣẹ́ o yóò pè àfitì àyàfitì àti fitì fitifiti. ní bàbá ifá. wọ́n wá ní kọ̀ wá sẹ́ni tíyà yẹn wá gbéṣẹ́ pè tíyà wọ́n ní yóò mọ̀ pé láàrin ijọ́ méje síbi tá a wà yìí tí kinní kan wọ́n nígbà tí ó bá ṣe èpéjọ́ méje hùn wọ́n ní èpè tíyà yẹn ṣẹ́ yóò sì wà dáhùn lára ìyá yẹn gangan. débi wípé ó ti paṣẹ bẹ́ẹ̀ ó ti sọ ọmọ ọmọ ẹ̀ nù lórí èpè tí ń bọ́mọ ọmọ àtọmọ ọmọ tiẹ̀ àtọmọ oníṣọ́ọ̀bù kejì ní àjọjà tí ọ̀rọ̀ dìran tó tó sì ń ṣépè fún ọmọ kejì wọ́n nígbà tí èdèjọ́ keje ọmọ ọmọ rẹ̀ kan ìwọ̀n ó fò sálẹ̀ wọ́n ní jọ́ tó bẹ́ẹ̀ nìkan dà nǹkan kan pọ̀ lórí ọ̀rọ̀ oníchẹ́ǹjì five naira ni ẹ mo fún yín ẹ fẹ́ mi lọ́wọ́ kankan ẹ mo wọ́n ní wà láìtàláì tó bá ṣe pé ẹ bá lẹ́ẹ̀ fún mi tá ẹ sì fún mi nígbà tí mọ́tò ní ọ ẹ ra mọ́tò ẹ sì kọ́lé wọ́n nígbà tí èkójọ́ keje ìkànnù ọmọ rẹ̀ gangan <laughs> mọ́tò ní ọgbà ní. wọ́n ní wọ́n pọn mí di odò wọ́n pọn mí di odò ní bòun àti nìbọ̀ ọjà èmi lómi kàn èmi kàn mo ní wọ́n pọn mi lánàá àléwé mo sì ti máa ọ̀dà kò burú ẹ ẹ ẹ ń ẹ ń madam yẹn ó kí n tí sọ́ọ̀lì wípé ojú tí ọba ní lẹ́yìn tààrọ̀ ṣèpin ẹ̀ lóhùn. ẹ ló yé yé. ẹ káàárọ̀ mi mọ̀ pé mi lówó lórí fóònù mo sáré lọ yá lọ́wọ́ lónìí. ìyá àjẹbùkọ́ yìí. ẹ ajá igwe. ọyá mọ̀ ń gbọ́ yín igwe òkè mọ̀ ń gbọ́ yín. ẹ ẹ ẹ máa yẹn ọmọ ìta ni láti ìyẹn ò ní kó má kàwé bó ìyàwó tó ń Farada ní tó mú màdámù yẹn tó fi mú ẹjọ́ wá láàárọ̀ òun ni pé àwọn ọmọ ti ń da gìnìgìnì nínú ilé káwọn ọmọ tó ti káwọn ọmọ tó ti ń sá fún wọn ò lè jẹun torí bàbá wọn nítorí pé inú bàbá kan hmm. so gẹ́gẹ́ bíi múlẹ́rọ́ ẹ̀yin lẹ lè sẹ́ẹ̀tù bẹ̀yẹn kẹ́ ẹ ṣàtúnṣe kílé wọn má dàrú. ọlọ́run ni ó ṣàtúnṣe. ara ìyàwó yẹn ti ń kọ́ ni ó ti ń kọ́ àwọn ọmọ míì tó jẹ́ pé wọ́n wà tó jẹ́ pé bàbá wọn náà máa fẹ́ràn jù títí tí bàbá wọn fi máa dé bójú aago mọ́kànlá wọn ò ní sùn hmm. tó bá dẹ̀ ti débẹ̀ yẹn àwọn ọmọ wọn wọ́n máa gbé wọn níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan hmm. bí bàbá wọn ṣe wà yẹn kó má wálé fódìdí ọ̀sẹ̀ méjì inú àwọn ọmọ máa dùn ni. ọlọ́mọ tí ẹ̀jẹ̀ dádì ọ̀wálé lálẹ́ yóò jẹ káwọn ọmọ gbàdúrà kí dádì ọmọ wálé <laughs> kọ́lọ́mọ jẹ́ alájọ alọ́ọ̀dẹ. <laughs> ó ti ní agbára jù kí ni kárábìnrin wa ṣe kí ni kárábìnrin ṣe mà. ní níṣe tó ti wá sẹjọ́ tún múlé rọ́ǹtìn wọ́n á mọ̀ bí wọ́n ṣe máa tún ilé ẹ̀ ṣe ọlọ́run á dẹ̀ tún ilé àti ọ̀nà wọn ṣe. tó ẹ̀yin lẹ máa ṣiṣẹ́ lé lórí bó jẹ́ kẹ́ ẹ gbé ìbúwe dání. ẹ ṣe àdúpẹ́ ọlọ́run yóò ṣàánú yín pẹ̀lú onígun yín e. ẹ káàárọ̀ o ọyá mò ń gbọ́ ẹ rí àwọn onílàkà yìí dá ọpọlọ wọn lè dàrú mm. nǹkan tá a bá mọ̀ pa àrùn lè ṣiṣẹ́ lórí ẹ̀ láti máa tẹ̀síwájú láti tìlẹ̀ láti tẹ̀ máa yàgò fún àmì hmm. jẹ́ ẹ̀yẹ kọ̀ọ̀kan tí mo tún rí kọ́ńbẹ̀ ni pé àwọn àtàjẹ́ lọ́kọ láya nínú ilé ọ̀rọ̀ tá máa sọ ká máa kíyèsí hmm. àwọn ọmọ tá à ń ní ọpọlọ wọn hmm. nígbà tó wọn bá dé kù tó lọ ń sọ fún àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ nínú ilé òṣè àbó ti àbó ya tó lọ sọ fún tíṣà ní skul pé àfẹ́ ṣe àfẹ́ ya. àbórí ẹ. àbórí ẹ ya àbórí ẹ ṣì kódà ẹ̀kọ́ òun làwọn ń kọ́ àwọn ọmọ hmm. obìnrin yẹn láti ní sùúrù lọ́pọ̀lọpọ̀ torí ó ti rí láti adẹ̀ ní sí tó máa fi gbó sílẹ̀ ọkùnrin yẹn ni ah. torí tó bá fi lè kọ́ ọkùnrin yẹn sílẹ̀ wọ́n máa kọ́ wọ́n máa ka ọkọ sí lọ́rùn ni. Hmm. so ẹ̀yin jẹ́ àwọn ẹ̀fẹ́ sọ ẹ̀yin mọ́mi wa àǹtí wa náà lẹ́lẹ́tọ̀ọ́ láti bá wa kò gbọ́dọ̀ dàrú. àmì àmì àmì. ẹ ṣe gan ni. mo lè ro àtẹ̀jíṣẹ́ àtẹ̀jíṣẹ́ ń bẹ lójú Facebook ẹ dákun ẹ mọ̀ bá ń kà ẹ mọ̀ kà ó. hello ẹ káàárọ̀ o yeye múlẹ́rù àdá. ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀ sà. yes ma matthew alápàdé ni látòdò ọ̀nà kékeré. mo ń gbọ́ yín sà. ẹ jọ máa èmi nírìírí kan pẹ̀lú irú nǹkan tẹ́ sọ yẹn o. ẹ ṣáà wò ó. mo láǹfààní àti wà pẹ̀lú àwọn ìdílé kan lọ́dún tó ti pẹ́ sẹ́yìn sẹ́rígbà tí mo máa darapọ̀ mọ́ ìdílé yẹn mm. mo kàn wá rí i pé ó dàbí ẹni pé bóyá àṣà àṣìṣe tiwọn ó ní èpè yẹn hmm. torí lọ́dún tí mò ń sọ lọ́hùn mm. lásbọ̀n ilé wọn nígbà yẹn tó bá máa sọ̀rọ̀ jáde èkú ni mm-hmm. tí bàbá bá máa sọ̀rọ̀ ègbé ni mm-hmm. so gbogbo àwọn ọmọ nulẹ̀ gan èpè yẹn dìgbà tí èèyàn gbáyọ̀ ọlọ́pọ́n sílẹ̀ tó ń ta. bọ́n ṣe máa ń ṣe é nu ilé tiwọn nìyẹn. fóun kankan tí mo kàn wá rí ni pé mo lè tajáde fóònù ìdílé yẹn. Hmm. bọ̀ kò sí ìkankan nínú àwọn ọmọ ìdílé yẹn tó padà wá yá rí. Hmm. àtọkùnrin o àtobìnrin hmm. o kò sí kò sí lè tó yá rí nu wọn o kò sí. tó ṣe rí nǹkan yẹn ń gbà míì ó lè já jogúnbá bóyá bíi tí ọkùnrin yẹn gan ti ń bọ̀ bóyá rúdi létèmí ń sọ yìí ni. Hmm. ó jẹ́ pé láti kékeré gan èpè èpè nǹkan tó bá lẹ́nu bàbá àtìyá nìyẹn á hmm. dẹ̀ ti mọ lára tó bí wọ́n ṣe máa ẹ̀ ṣéǹjẹ ẹnu ilé náà nìyẹn pẹ̀lẹ́gbọ̀n àbúrò nǹkan kí wọ́n ní ìmọ̀ràn yín fàǹtì yìí màdàmú. Ah, ẹ wò ó lágbára díẹ̀ o tó bá jẹ́ pé yẹn ni òun lágbára díẹ̀ o ó lágbára díẹ̀ o nǹkan mhm. tẹ́mi kan rò fún wa lè ṣe tó bá jẹ́ tó máa ń gbàdúrà ká fi ọkàn ẹni yẹn náà máa fi lé ọlọ́run lọ́wọ́ hmm. torí kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe hmm. bó ti gbà mí àwọn nǹkan míì máa ń wà tó jẹ́ pé tó bá ti wà nínú ẹ̀jẹ̀ ó máa ń lágbára díẹ̀ o tó o ṣe máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn tí ó tí ò tí ì máa rí táǹtẹ̀yàn bá ti jọ bẹ̀rẹ̀ lèèyàn ti máa ṣàkíyèsí àwọn nǹkan kan àtàwọn nǹkan kan. Hmm. so irú yẹn kò sọgbọ́n téèyàn fẹ́ dá pé àwọn máa take with time máa take with òkè yẹn ń ṣeré ni o kò lè change o. kò lè change. Ah, kò lè change. ó dà ó ẹ̀yin ọ̀dọ́ ṣe ń gbọ́ o ẹ̀yin ọ̀dọ́ ṣe ń gbọ́ o hello hello. hello. ẹ káàárọ̀ o ó jàre alàgbà ks àbáyọmí láti ìjẹ gbogbo. Ah, dádì mi mo ti ń retí yín. ẹ ṣe kí a rí ọ̀rọ̀ ìgbéyàwó mà. yes sir. ẹ mo lè yí padà àbí mo lè máa fara dà á kí ṣe gbogbo ìgbà ló ń rọgbọ o. Hmm. ìfẹ́ tó fọ́jú tá a bá lò láti bàbá àbẹ̀rẹ̀ ìgbéyàwó tí ọgbọ́n bá ń dàgbà sí i tó ń ṣe gbogbo ẹ̀ ìfẹ́ yẹn á lajú ní hmm. ìgbà tí ojú ìfẹ́ bá ti là àwa bẹ̀rẹ̀ sí ní rí àléébù. pé ojú ìfẹ́ tó fọ́ nígbà nígbà ọba ya ojú rẹ̀ ó ríran. Hmm. bẹ́ẹ̀ni ẹ wo iye ọdún kan náà fi kọ́ ship. bẹ́ẹ̀ni. ìgbéyàwó ti dọdún mẹ́sàn-án. bẹ́ẹ̀ni. ó ní báwọn ṣe ń bímọ kì í ṣọ̀rọ̀ ọ̀fẹ́. wọ́n lè kò sí i love you i love you kò sí ń bẹ̀. ọmọ tá a fẹ̀ rí tá a fẹ̀ rí gbé ìgbé foundation yẹn kalẹ̀. tá a fẹ́ rin dá mi rẹ̀ sí orí iná tá a fẹ́ rin pẹ̀lú ẹ̀. ìyá àtúbọ̀ tán àwọn ọmọ yẹn pàápàá. Hmm. nítorí náà obìnrin yẹn tó bá kọ̀ pé òun ò fẹ́ mọ́ tó lóun lọ tó ti wá là bóyá ó ti rí bìmí tó ń lọ játa ni yóò máa fomi lónìí o. yóò máa bá ayé ajá tó gbé kakí. bẹ́ẹ̀ni ẹ máa bẹ́tò ìjọ láti jẹ̀bùngbò. ẹ ṣe ń dádì mi ẹ ṣe amọ́lóló ń gbọ́ ọ̀nàrẹ́bù amọ́lóló ń gbọ́ alákànfẹ́ mi ni. ẹ ada Mandela ń bọ́ lọ ọmọ ọkọ ọmọ ọkọ ọmọ ọkọ Mandela ẹ ẹ ẹ bàtà tó ń kọ́ tìyẹn lẹ́sẹ̀ lẹ́kọ̀ọ́ ti mọ̀ pé ìwé yẹn bá yẹn kọ́ lẹ́kọ̀ọ́ bá rìn àjò wọn. tọ́ látàyè courtship bẹ́ẹ̀ni wípé ó kúkú bẹ́tà kí wọ́n break in relationship ju wedding lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹlẹ́yọ̀ ti kọ́ wọ́n ti wọ́n ti wọ́n ti ní àmọ́ bóyá mùsùlùmí àbí christian ni nǹkan súnmọ́ àwọn tó bá jẹ́ lẹ́sìn. èmi náà béèrè pé ṣé wọ́n ti gbìyànjú láti fẹjọ́ kọ̀ǹkù yìí sùn ṣe ti sọ fún bí ẹni tó súnmọ́ wọn yóò ni ní kò sí bó ṣe fẹ́ rí èèyàn ní ẹni tí ọ̀ṣà súnmọ́ bó ti wulẹ̀ kó ń tọ̀ wọ́n gàǹgà kó góńgò tó yóò lẹ́ni tí ń gbọ́rọ̀ sí lẹ́nu èèyàn gbọ́dọ̀ mọ́ làláfi èèyàn búkú ni làláfi pé à ah, ah, gbogbo nǹkan ló lè ah, tó bá jẹ́ pé lágbájá ni àyàfi lágbájá ló lè bá sọ̀rọ̀ wọ́n ní àpáàrà ni. ọmọ àti náà nìyẹn wọn àjọ kristu ni bàbùkínì ẹ̀dùn ó ti ń pọ̀ jù ah. ó ń ṣàǹfààní ìwọ̀n ẹ̀sìn ẹ̀sìn kò tó láwọn ọmọ náà hmm. Hmm. alákọ̀ọ́ ṣe ń gba lọ yẹn náà wọ́n kọ́ àwọn ọmọ náà ọmọ náà máa kọ́ orúkọ bá bá yẹn náà lálọ́ hmm. wọ àwọn lálọ́ wọ̀ lára láwọn ọmọ náà wọ́n ti á nọ́mà ní jáde wọn sọ sí mọ́ ah, sí mọ́ mi wọ̀nyẹn náà rárá láti fi dúpẹ́ lóko. ó dà kò burú ó dà ẹ ṣe Mandela ẹ bá ń kí gbogbo àwọn wa kọ̀mándà ńkọ́ ẹ bá ń kí Jerusalem bẹ́ẹ̀ yẹn o. ó ti bá kí wọn ṣebí nítorí ògo ni kẹ́. Hmm. torí ògo ni òun tọ́jú olóko. àsọgbẹ́tì. nítorí ògo ni. iṣẹ́ yẹ̀yẹ́ múlẹ́rọ̀ wa lọ rèé sàṣẹ nítorí ọlọ́wọ́ ṣíbí ni ó ti lè lọ rèé dín tasán kan lẹ́nu. orúkọ lọ́rùn pẹ́. ọkàn ọwọ́ jà lọ́rẹ́ mi ṣe ń jamani yóò kó ó kéré oko délé o. jà ká tó pè ọ́ lálágbára àìmọye iná tá lákùn. kí wúrà ayé nílé sọ yìnrìnyìnrìn. ẹ jẹ́ àrọ̀rà daṣọ bùtàgé ẹ̀ báyìí. èyí tá a rí la èyí tá a rí pọ̀ jaburata. Oh. èyí tá a gbọ́ la gbọ́ èyí tá a gbọ́ pọ̀ jaburata. èyí tá a mọ̀ la mọ̀ èyí tá a mọ̀ ó pọ̀ jaburata. àwọn àjọ mi. tẹlomiin náà kúkú lè jẹ́ pé ọlá ti kẹjú ọlẹ́ ti kẹjú tẹ́ nìyí lọ báyìí o. ìgbà tẹ́yìn náà sì jọkùnrin ṣé bóyá ṣe ń ṣe é náà rèé. ilé tí mo owó ló bá dé yẹn. wíwà báyìí lẹ́yìn náà ń wù. ìrànlọ́wọ́ ń bọ̀ wá. ṣé àwa lè sọ wípé bóyá yìí náà kọpí ẹ̀ lọ́dọ̀ àwọn dádì ni. ọ̀nù ìrètí fẹ́ ṣí. ṣẹ́yìn náà tó wá fẹ́ kọ́ mọ́ kọpí irú ẹ̀ látọ̀dọ̀ tiyín náà ni. ṣèbí nítorí ògo. ogún rẹ̀ fi lọ́mọ lọ́wọ́ nǹkan rẹ̀ jẹ́ kọ́ mọ́ múnú wà àwọn. ohun tó bá jẹ́ ní tí ọ̀dà ó sàn kéèyàn ó tètè pátì inú wa. nítorí ògo ni ṣèbí nítorí ògo ni o. mo ní ògo ni. àǹtí wọ́n ní ẹ tẹ́kẹ̀ yìí sí o. láyé o nítorí kejì oṣù yín ni ìmọ̀ràn tí wọ́n fún yín o. ṣọlọ́run. nígbà tó ṣe pé ẹ̀ ti kún bá ń tẹ̀ sí ti gbẹ̀pà bẹ́ẹ̀. dábìbò. wọ́n ní amúkun ẹrù ẹ wọ ni òkè olólókè lẹ́ ń wọ ẹ̀wò sálẹ̀. láyé. ẹ mọ̀ para ntẹ́mi náà sì sọ fún yín lábẹ́ aṣọ ni. síbò lẹ́sẹ̀ fomi lo kọ́tíìpù ọdún mẹ́ta bẹ́ẹ̀. mo sì. lọ́sọdún kẹsàn méjìlá. gbogbo tí mo. àbó ṣe àbó ya àbórí ẹ àbórí ẹ àbórí ẹ àbórí ẹ àbórí ẹ ọdún mẹ́ta tá ẹ fi kọ́ọ̀tì láwọn dáàdì yín sọ pé èyàn mọ́kọ méjì wálé pàfẹ́sọ́nà mi tó ń rè é. àwa wá sàn break in relationship better ju break in marriage lọ. ní àfi Mandela ní àgbélébù yín nù kẹyà máa gbé o wọn nígbà tí ò ti la ọwọ́ kan gba gbòòs lọ bó ṣe é fomi lò <laughs> ẹ máa fomi lò. Àdàbí ọlọ́run oníṣẹ́ ọwọ́ tánìkan tọ́ka sí tí mo sáré bẹ́ẹ̀ fẹ́ mọ̀ bínú lẹ́ẹ̀kan o ẹ lè mọ̀ pé oníṣẹ́ ọwọ́ lẹ́lòmí o gbogbo orú àwọn ọjà tẹ́ rí bíi pé bóyá wọ́n máa ń ṣèpàtà wọ́n máa ń ṣèpàǹlé ńbẹ̀ no mo láwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tọ́já pé wọ́n decent kọjá pé wọ́n decent kan kọjá ẹni tí ń ṣiṣẹ́ white collar job lọ yes. ìyanu ti fẹ́ ṣẹlẹ̀. ẹ jẹ́ mọ́ ọ lọ́wọ́ àbí àti ń yírọ́ wọ́rọ́bọ́rọ́bọ́ báyìí. omi jẹ́ òní. ẹ̀yin náà ń là kọjá kẹ́lẹ̀ ń bá yí lábẹ́ òrùlé yín máa lórí ètò múlẹ́rọ̀ ọlọ́run ọ̀yànjú ẹ̀ zero nine zero one seven six five six two nine seven tàbí zero seven zero five nine five nine five nine zero five. ọjọ́ mẹ́jọ tá a tó pàdé lórí àkọ́tún ètò múlẹ́rọ̀ ọkọ̀ olóòtú àgbà gbogbo ètò gbogbo tó ń jáde nǹkan ní fresh fm dr láyínká àjọ ẹ̀ láyé fẹ́lẹ́ ambassador dr olùtayọ̀ falẹ́tí òkè lọ́lá mọ̀mí g o mọ̀mí jp yèyé agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ ẹ lórí ìròyìn ajá àbálẹ̀ láàárọ̀ yìí ẹ ṣeun tẹ́ ń gbọ́ wá. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Hi guys, I'm sure you've heard about the Indomie brouhaha. Well, I have the lowdown and correct information for you. It's much ado about nothing. The first thing I have to tell you is do not swallow everything you come across online check and cross check everything before you share. You just might be spreading fake news or causing misinformation without knowing it, so be careful. Right, so here's the gist. Some variants of Indomie noodles produced in Malaysia and Taiwan was found to contain a substance called ethylene oxide, which is believed to be carcinogenic. Consequently, the Malaysian Ministry of Health has mandated that the variant of noodle in question be held and tested for safety before being released for consumption by Malaysian or Taiwanese consumers. This happened in faraway Malaysia and Taiwan. Now, NAFDAC, reading this news, decided to be proactive and check to ensure no Indomie produced in Nigeria contains this ethylene oxide. NAFDAC has not found anything wrong with our Nigerian Indomie. NAFDAC is being proactive as it should. Now, here are three things we should consider. 1. The Indomie in question is not the Nigerian Indomie. It is Indomie produced in Malaysia and Taiwan and for Malaysian and Taiwanese market only. That Indomie is not in Nigeria. The particular Indomie found to contain the ethylene oxide is called special chicken flavor. There is no Indomie in Nigeria called special chicken flavor, so Nigerian Indomie is safe. 2. That Malaysian and Taiwan Indomie cannot get into Nigeria. That is because the federal government has banned the importation of instant noodles, not Indomie, into Nigeria for over 15 years. So, any noodles you see in Nigeria is made in Nigeria. The reason the government banned noodles importation into Nigeria is not because of any health hazard, it is because the government wanted to create jobs for Nigerians and protect the local economy. That is the reason why instant noodles importation is banned in Nigeria. And finally, the company that produces Indomie in Nigeria is called Dufil Prima Foods. From what we have heard about the company, it is a company that takes health quality seriously. It has never failed a NAFTAC or SON, that is a Standards Organization of Nigeria test, for as far as we know. The Nigerian Indomie is consumed by millions of people and has never been known to cause any health hazard. The standards of Indomie production in Nigeria is extremely high. So, guys, that's the fact of the matter. It is not the Nigerian Indomie that was found to contain the substance, so oh. until NAVDAC says otherwise, our Niger Indomie is super safe. No cause for alarm. You're listening to 105.9 Fresh FM. a kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ti ń gbọ́ wá sí kí n káàbọ̀ sí abala àkéde àti ìpolówó ọjà àtọwọ́ ọ̀dájí yìí ẹ má gbàgbé láti mú ìkéde àti ìpolówó ọjà yín wá láàkó yòówù tẹ́ ẹ bá fẹ́ kéré o ìjọ Holy Living Apostolic Church Winners Way oríta Basọ̀rún Ìbàdàn wọ́n fi àsìkò yìí pé yín sí ibi ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí àkórí rẹ̀ jẹ́ ìgbàgbọ́ bíi ti ìgbani tó máa ń wáyé lọ́dọọdún nínú ìjọ ọ̀sẹ̀ àjọ̀dún ìgbàgbọ́ tọdún yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Wednesday ọjọ́ kẹwàá thursday ọjọ́ kọkànlá àti friday ọjọ́ kejìlá oṣù karùn-ún ọdún yìí dédé aago márùn-ún ìrọ̀lẹ́ tí ìsìn ìdúpẹ́ àjọ̀dún ìgbàgbọ́ àti ètò ìgbàlejò yóò sì wáyé ní ìjọ wa holy living apostolic church ilẹ̀ ìgbàgbọ́ tó wà ní plot five old ashi road winners way oríta basọ̀rún ìbàdàn ní ọjọ́ sunday ọjọ́ kẹrìnlá ọdún yìí bákan náà ní dédé aago mẹ́wàá òwúrọ̀ darapọ̀ mọ́ wa kó o sì fi ìgbàgbọ́ gba iṣẹ́ ìyanu tí o kò rí irú rẹ̀ rí nínú ayé rẹ̀ wá gba àlùyọ ìwòsàn àtòkèwá ìgbésókè àṣeyọrí ìtúsílẹ̀ àti ìgbàlà Jésù ń retí rẹ o. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Have you been looking for a conducive environment to chill and relax? Or have you been looking for a good and quality place with affordable rooms in a serene environment? Empire Lounge and Hotels got you covered. At Empire Lounge and Hotels, our services include lodging, where we have different and various rooms. All rooms come with breakfast. You can also have your meetings, after parties, welcoming parties, bachelor's eve, Sandford parties. At Empire Lounge and Hotels, we also have unlimited Wi-Fi, uninterrupted power supply, 24-hour security, laundry services. I mean, it's a lifestyle when it comes to Empire Lounge and Hotels. Empire Lounge and Hotels is situated at 41 Liberty Stadium Road, right here in in the city of Ibadan. For more inquiries, call this number 0903-083-1687 or 0802-854-2788. Visit our website at empirehotelsng.com. Empire Lounge and Hotel. Quality at its best, above and beyond from Lafarge. Please sign here. Uh, what are you peeping at? I'm looking to see if I have a delivery. <laughs> have you checked inside the bags of Lafarge cement you took delivery of? Inside the bag? Yes. Lafarge is rewarding loyal customers in the Lafarge Buy and Win promo. It's happening from the 10th of April to the 15th of May 2023. See, when you buy any Lafarge cement, if you find a Lafarge scratch card inside the bag, scratch the card. If you find airtime, you can recharge instantly. But if you find any other gift, call the phone number on the card and the gift will be delivered to you. You stand a chance to win clean, microwaves, water dispensers, fast, bags of rice, cartons of noodles, airtimes, and lots more in the Lafarge Buy and Win promo. See posters for more details. Terms and conditions apply. Lafarge, building progress. Hi guys, I'm sure you've heard about the Indomie Bruhaha. Well, I have the lowdown and correct information for you. It's much ado about nothing. The first thing I have to tell you is do not swallow everything you come across online check and cross check everything before you share. You just might be spreading fake news or causing misinformation without knowing it, so be careful. Right, so here's the gist. Some variants of Indomie noodles produced in Malaysia and Taiwan was found to contain a substance called ethylene oxide, which is believed to be carcinogenic. Consequently, the Malaysian Ministry of Health has mandated that the variant of noodle in question be held and tested for safety before being released for consumption by Malaysian or Taiwanese consumers. This happened in faraway Malaysia and Taiwan. Now, NAFTAC, reading this news, decided to be proactive and check to ensure no Indomie produced in Nigeria contains this ethylene oxide. NAFDAC has not found anything wrong with our Nigerian Indomie. NAFDAC is being proactive as it should. Now, here are three things we should consider. 1. The Indomie in question is not the Nigerian Indomie. It is Indomie produced in Malaysia and Taiwan and for Malaysian and Taiwanese market only. That Indomie is not in Nigeria. The particular Indomie found to contain the ethylene oxide is called special chicken flavor. There is no Indomie in Nigeria called special chicken flavor, so Nigerian Indomie is safe. 2. That Malaysian and Taiwan Indomie cannot get into Nigeria. That is because the federal government has banned the importation of instant noodles, not Indomie, into Nigeria for over 15 years. So, any noodles you see in Nigeria is made in Nigeria. The reason the government banned noodles importation into Nigeria is not because of any health hazard, it is because the government wanted to create jobs for Nigerians and protect the local economy. That is the reason why instant noodles importation is banned in Nigeria. And finally, the company that produces Indomie in Nigeria is called Dufil Prima Foods. From what we have heard about the company, it is a company that takes health quality seriously. It has never failed a NAFDAC or SON, that is a Standards Organization of Nigeria test, for as far as we know. The Nigerian Indomie is consumed by millions of people and has never been known to cause any health hazard. The standards of Indomie production in Nigeria is extremely high. So, guys,